وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته أتين صنف وعيقو ليتعلم من أبو أحد من أنه جواز دفن الرجلين أو الثلاثة في القبر الواحد وطف قسم يميجي تبي متى سنو سعريكا شو ما wípé ògèdè ọkùnrin iná làwọn ẹni tó pọ̀ tá à ń sin sínú sàárè àbógèdè obìnrin làwọn ẹni tó pọ̀ tá à ń sin sínú sàárè ó tilẹ̀ jẹ́ pé tó kún bá ń bẹ ẹ ti mọ̀ pé àwọn ọkùnrin náà ni ó kópa níbẹ̀ ìdí nìjà kan tí wàá fi sọ wípé jawazu dafne rajulaini aw thalatha fil qabri wahid ipa rí nínú rẹ̀ bó ti ṣe tọ́ ká sin ọkùnrin méjì tàbí mẹ́ta sínú sàárè eléyìí ò túmọ̀ sí pé tó bá yẹ pé àrélù àjálù ikú ọ̀wọ́wọ́ ká ṣẹlẹ̀ àwọn èèyàn tó kú wá pọ̀ pé àwa lè sin obìnrin méjì mẹ́ta sínú sàárè kò túmọ̀ síbẹ̀ ṣùgbọ́n ìgbà tó yẹ kó gun lélẹ́yìí àwọn ọkùnrin ló sì máa ń kópa níbẹ̀ ìdí nìkan fi sọ pé àwọn ọkùnrin tòlùkọ́ nàbí sallallahu alaihi wasallam nígbà tá a bá sin àwọn ẹni tó kú sójú ogun kọ́fẹ́ gbèsè ó ń kó àwọn ẹni méjì séèyàn mẹ́ta sínú sàárè kan yóò sì máa wá béèrè lọ́dọ̀ àwọn sàhábà pé ayyuhum aktharu akhdan lil Qur'an talẹ̀ntọ́ hal Qur'an pọ̀ nínú àwọn èèyàn tá a fẹ́ sínú sàárè yìí kan náà tó máa fi hàn pé nìkan nínú wọn lọ́ hal Qur'an pọ̀ jù òun gbé síwájú kótó kan eléyìí túmọ̀ sí pé tá a bá fẹ́ sin ẹni méjì mẹ́ta sínú sàárè á tì wọ́n síwájú ara wọn bí wọ́n ti lọ́lá sí i inna akramakum inda Allahi atqakum ẹni tó jẹ́ ní àpọ́nlé jù nínú yín lọ́dọ̀ ọlọ́run lẹni tí máa ń pààyà ọlọ́run ọba jù ṣùgbọ́n ìpààyà ọlọ́run ọba yìí nǹkan kan tó pa máa ń kò sí nǹkan kan tá a ní gẹ́gẹ́ bí òṣùwọ̀n tá a lè máa fi wọ́n fi lágbájá ló nípa ẹ̀ ọlọ́run lágbájá ò nípa ọlọ́run tó ṣùgbọ́n àwọn àṣesí àtàwọn nǹkan tó ní kálukú bá rí mú láyé yìí láàmú àfi ṣàpèjúwe pé ó súnmọ́ kọjá pé eléyìí lọ́lá ju eléyìí lọ. sànẹ́bà sallallahu alaihi wasallam ó lo ntẹ̀yìn ha nínú àkùránì níbi ntẹ̀yìn ha nínú àkùránì níbi ẹni tó há hizbu mẹ́wàá a fi wé ẹni tó há hizbu mẹ́ta ìbẹ́ yìí náà mọ̀ pé mẹ́wàá ọ̀pọ̀ ju mẹ́ta lọ torí ẹ̀ wọ́n ti ẹni tó há hezbo mẹ́wàá síwájú ẹni tó há mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ó sì jọkàn nínú ààyè tí wọ́n ti torí alukóraani ti yàn á tí wọ́n fi fún lọ́la lórí àwọn yòókù torí kó bá a ti tì wọ́n síwájú yìí wọ́n ti wọ́n ti pé eléyìí gàdú eléyìí lọ eléyìí náà gàdú eléyìí lọ àyè míì òun náà lárakùnrin yẹn tó ṣe pé ńgbà tóbìnrin yẹn múra rẹ̀ wá bá nàbì sallallahu alaihi wasallam tó lòun fi ròun fànà láti ti mà lábẹ́ òfin ọlọ́run igbe tóbìnrin kan tó bá fi ra rẹ̀ fànà bì tànàbì bá fi lé nífẹ̀ẹ́ sí láti fẹ́ ó ti dìyàwó ànábì automatically gbèmàánà àbùkátà láti wípé bàbá rẹ̀ ń kọ́ wàlíyù kan lópin ìgbà tó jẹ́ pé ànábì ní sallallahu alaihi wasallam lóbìnrin bá múra rẹ̀ wá fa wahabat nafsaha lin-nabi tánàbí bá fẹ́ láti fẹ́ wa arada an-nabiyyu an yastankihaha tó bá wà ànábì láti fẹ́ níyàwó tánàbí bá ti sọ pé òun fẹ́ ọ khalas ó ti dìyàwó ànábì obìnrin wa múra rẹ̀ wá bá ànábì sallallahu alaihi wasallam àwòlá tó kéde lẹ́yìn ìgbà tó wò látòkè délẹ̀ ọba rẹ̀ júlẹ̀ ọ̀sọ̀rọ̀ mọ́ wọ́n sọ pé alẹ́ bíi ìṣàrò ti ẹ̀fọ́m onílàákà ẹ̀ tẹ̀bá ti fọwọ́ sàkójúwe fún ọ ti yé ìgbà tó bìnrin tó ní fẹ́mi ó sì wò látòkè délẹ̀ ọba rẹ̀ júlẹ̀ kí ni tuma kò sí òwú mi sòṣùpá ti sọ pé òwú mi láti sọ fóbìnrin à kò ṣòro fọkùnrin láti sọ ṣùgbọ́n ibi tí ọba alára obìnrin ò ní dà pàápàá jùlọ ló múra rẹ̀ wá àwọn kíńgbà tí wọ́n fẹ́ fẹ́ àwọn ní sọlọ bóbìnrin tó ní i love you i want to marry you wọ́n ní òun nídìí ẹ sọmọ pé òun tiẹ̀ ìgbà sọ fún òun nídìí rẹ eh, ẹ ọmọ ọgbẹ́ ẹ nọmba one o tún lọ bẹ́ẹ̀ lómi òun náà tún lọ ọ̀fẹ́ ọ two ẹlòmíràn ó oh, three títí tí rẹ nìkan tó ní yẹs òun fẹ́ ọ kìí ta ọkùnrin la tóbìnrin bá sọ pé ìfẹ́ ọ àmọ́ obìnrin à ọlọ́njẹ́ ọ̀rá yà kọ́ra ara gbà ní ànábì wọ̀ wá sọ̀rọ̀ ẹnìkan náà sàhábà tó wá fura kó ànábì ọ̀fẹ́ òun sì gbà nínú ànábì mi fẹ́ tàbí ànábì ọ̀sọ́ jáde pé ń fẹ́ sọ̀bọ̀ ti kíyèsí pé ti ń ṣẹlẹ̀ dàbí gbàtà ànábì ọ̀fẹ́ èmi ń fẹ́ ókè kí wọn á lọ onítòkù ọkùnrin yẹn kò ní kankan kò ní kankan eléyàn bẹ ní ẹ̀rí tó ṣe pọ́tò kàti púpọ̀ ìṣẹ̀dùgbà tó ọba lówó ká tó fọ láǹfààní àti fẹ́yàwó olùkọ́ yé wa táwa ẹ̀kọ́ asòfin kan lù wá pé ẹnjọ́ ọba lówó ní fẹ́yàwó òfin kófin wo ni ẹ ìrẹsì ká ìṣòfin kẹ́nìkan ọ̀gbọ́dọ̀ fẹ́yàwó nọ́mbà tó àfi kó lówó gbé kánú bẹ́ẹ̀ hàn bàbá yìí ń sùn ní àìsí lù kò sófin kan tó pé lóhùn jáde so ọkùnrin yẹn tó ó lóun ní nǹkan kan láyé yìí ju aṣọ tí ń bẹ lára òun aṣọ kan náà sì ìbora ni òun náà ní lọ́jọ́ yẹn ni kí bá ti fi bora báyìí wọ́n bá ti so kọ́lá òun náà ní ṣẹ́ẹ̀tì òun ní trọ́zà.

Ànábì sallallahu alaihi wasallam pé tó wọn bá fún obìnrin ní aṣọ tó wà lọ́rùn rẹ̀ tó sì níyì èwo ni wọ́n mọ̀ wọ̀ sọ́run. Ọ̀dà lọ sílé kọ́ lọ wo ní tó ọba rí. Ọkùnrin sẹ́wọ̀n kó lọ sọ pé òun fẹ́ wọ́n ti wá gbé kọ̀ǹdíṣàn kalẹ̀ fún kí ló fún sọ̀dá. Ó tilẹ̀ jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ńlá kan bẹ̀yẹn ni. Ike sọ̀dá fi lè kéré bàjẹ́ kò sí ní tó burú ń bẹ̀ lópin ìgbà tó bìnrin tẹ̀ ń fẹ́fẹ́ bá ti fara mọ́ ṣùgbọ́n tí o bá rí pé kọ́tà náà ti fẹ́ mú jáde yìí kì í ṣe condition ìní pé ó dìgbà tó ọba tó san sọ̀dáàkì kí yìgì ó tó so ẹ̀kọ́ sákàfẹ́ mú jáde fún wa níbi ìpè ká mọ̀ ìpè sọ̀dáàkì lè kéré ṣùgbọ́n tóbìnrin bá ti yọnu sí ńkọ́ kò sí ní tó burú ń bẹ̀ arákùnrin lọ ó tún padà dé sẹ́ ẹ̀yin ọmọ ń tẹ́ sílé. Si n'isi ò lówó kankan ó sì fẹ́ ra kankan ó sì ti dó ní nǹkan kan dúró ọwọ́ àtìlẹ́kùn ọwọ́ ń para kpòrò tó wo bíi ó tún wo bíi àbí mo fowó sí ni mo sì máa fowó pamọ́ bí o àdó ò lówó fi pamọ́ tó lè rí kò lè ẹ kíyèsí o òní nǹkan yẹn ọ kọjá tiyín o nísìnyí àwa ní ní fún òní à ah, ní ìsìn ká kí wọn lọ fẹ́ fẹ́ àwọn onísìn at what wọn máa ní òun mú nǹkankan ọkọ bẹ́ẹ̀ wò kè ní ọba kú singlet fáwọn lọlá tó máa sì lọlé pẹ̀lú singlet á ní ó bu ọ ṣebí ńgbà mí náà sì kan kò sí ọ̀hún wọ singlet ká títì ńgbà tó lójú tì kò tí ẹ sí singlet kò sí kàfà wọn ok wọn á ní lọlé kọ lọ wò kankan wọn ní kọ lọ wò kankan kó sẹni tó fi sùn sí òní rí gbé wa sẹ́ẹ̀rì pọ́lọ̀ ń sanu alásìkò yìí gan ọlọ́run mẹ́jọ jẹ́ pọ́lọ̀ ń fi ń tẹ́ wá tó nítorí délé ọkùnrin yìí lọ ó tún dé ó nù rí nǹkan kan anabi sallallahu alaihi wasallam sọ pé iltamis walau khataman min hadid nǹkan kan wá kọ́dà kó ṣe pé òrùkaarin òrùkaarin ò wúlò anabi sallallahu alaihi wasallam ló sọ fún anú àdìsí èèyàn sì gbọ́dọ̀ lórúkà ṣètọ́n ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ń sọ pé lọ́wọ́ wá nǹkan wá kọ́dà kó tiẹ̀ má wúlò rárá. tó ní sọ ṣé ọ̀hán nǹkan kan ṣé nǹkan bẹ pẹ̀lú rẹ nínú alukur'an ṣé nǹkan bẹ ma'aka shay'un min alukur'an ṣé nǹkan bẹ pẹ̀lú alukur'an ó ní bẹ́ẹ̀ ni ha ó ní mọ ha ni anabi sallallahu alaihi wasallam wa ni ọkà ọkà àwọn anitọ ankahtukaha zawwajtukaha bima ma'aka min al-Qur'an ntò onílà al-Qur'an ni mo fi fi fún tòlẹ́ ìtumọ̀ sí ká al kí n sọ yẹn dára wájú ẹ ò ní ìsìtòrí pé ẹnìkan al-Qur'an ni wọ́n ti ṣíwájú nù sáré sọ alukur'an náà ló jẹ́ kélé yìí náà kó rí àwòfẹ́ náà sáàlẹ̀ tí wọ́n wéra wọn ẹni tó jẹ́ síngà àti ẹni tó jẹ́ olùkẹ́ alukur'an ẹni tó jẹ́ pọ̀kan náà ọmọ kwaya ni àti ẹni tó pé kọ́ọ̀rì wọn sọ alukur'an tí wọ́n jọra wọn jọra wọn torí délé wọn náà sọ ọ ìwọ ni máa ń rọ ọ lọ́rùn ṣé ká kọrin ni àbí ká kẹ́ alukur'an ni nítorí pé lómi lónìí tí wọ́n bá tèpù orin tó nìkan kọ lónìí nínú àwọn orin tó ti gbọ́ rí láyé ńfọ̀sọ̀ ńsànkọlọ náà ńsànkọlọ náà ó ti asọ̀tọ̀ kò sí orin kọ nítorí kóró kó ti gbo ẹsẹ̀ trọ́sà méjèèjì ọ̀kan ló gbo àmọ́ kò sí orin kọ nítorí lùlù sí pẹ̀lẹ́nu tòun torí de eléyìí anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ló ṣe ṣe àwọn sọ̀hárò ṣùgbọ́n sàárè yìí tí wọ́n sìyàn púpọ̀ sí lónìí yéṣe bíi ti sàárè islam o sàárè islam ní ti tàn sọ níìsì ó náà ní pé ẹ gbẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa gbẹ́ sàárè bó tilẹ̀ jẹ́ pé ọ̀fẹ́ díẹ̀ torí pé a fẹ́ gbéyàn méjì mẹ́ta sí so ẹ sì tún gbẹ́ ẹ pẹ̀kọ́rọ́ rẹ̀ kò ní kẹ̀jẹ́ pé kan lú kẹ́ẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbẹ́ sáré mi ẹgbẹ́ ibi tẹ́ gbókù gbà tí bá ti wá gbẹ́ débi kan ẹ wá pẹ kọ̀rọ̀ rẹ̀ títí àti tóbla kẹ́ẹ́ bí bíbá ẹni oṣù ẹ ti gbẹ́lẹ̀ báyìí tòǹgbà tí wá gbẹ́lẹ̀ báyìí ẹ ti gbẹ́ débi kan láti inú yìí ẹ wá mú agbọn àti kébìlà gbẹ gbígbà tí ẹ ń gbẹ́ yàrá sí ìsàlẹ̀ kòtò tẹ̀ ti kọ́kọ́ gbẹ̀ sèyí tẹ wọn agbẹtẹ pé kọrọ rẹ síbi àtúntò báyìí wọn agbẹ lọnà tẹlifí tẹ bá gbókù síbẹ̀ ńkọ́ yọ fẹ gbé ọtún lélẹ̀ adẹ́pẹ́tù kèyí àtàntí síbẹ̀ ní ká lè rọ́nà tá a gbà gbé òkú wọnú ibi tá a fẹ́ tẹ̀ sí ibi táwọn àti òkú sí o ńlá wa kí èsì nìsín àwọn àti lọ́nà tó fi gbà méjì mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dé yàn kan kò ibi tá a gbé yàn sí lọ bọ̀tún ní ìdáná ti lọ́nà tó gba àmì méjì mẹ́ta ẹni àkọ́kọ́ ti wà ń bẹ̀ báyìí ẹni ẹ̀kejì ọ̀tẹ̀lẹ̀ ẹni kẹta náà tẹ̀. lónìí tó máa ń ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ èèyàn tó wá kú wá pọ̀ fún wa fẹ́ wá sí wọn bóyá èèyàn ò tí ì rí bí wọ́n ṣe máa ṣe rí ọkàn èèyàn bàjẹ́ ọ̀la ìjọba ọkàn èèyàn bàjẹ́ ìgbà míì máa wọ́ọ̀sì débi pé katapila wọn fi máa jẹ àwọn yẹn wọ́n lè gbẹ́ kòtò kan kó wọn dà síbẹ̀ tó ẹ máa gbọ́ nìsín tó máa sọ pé bóyá níbì kan níbi kóńgò kóńgò kóńgò kí náà ń pè democratic republic of congo kinshasa so wọ́n lè sọ pé wọ́n rí sàárè ńlá kan tí wọ́n dá yẹn sí wọ́n dà wọ́n bẹ̀ kan ò sí wọn wọ́n dà wọ́n bẹ̀ yẹn wọ́n làbí kẹ́ gbẹ́ kànga kẹ́ wàá máa rọ́ọ̀yàn dábẹ́ àwọn òbí bìlẹ̀ sẹ́yìn pẹ́ ní àpọ́nlé ní mùsùlùmí islam ọgbà bẹ́ẹ̀ islam ọgbà bẹ́ẹ̀ ìgbà míì sábà láwọn pa wọn lé wọn lè gbẹ́lẹ̀ gbọọrọ lọ báyìí wọn máa tó wọn léra wọn tó wọn wọn wọn kàn tó ẹgbẹ́ tó wọn tó kálukó sùn eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ gbàtẹ nígbà tí wọn ti bẹ́ẹ̀ wọn wá sin abdullahi ibn amr ibn haram atun àti amr ibn al-jamuh wọn sin wọn sí sáré kan nítorí pé wọ́n fẹ́ràn ara wọn gangan wọ́n fẹ́ràn ara wọn gidigidi kó tó di pé wọ́n kú anabi wa ni edofenu hadaini mutahabaini fi dunya fi qabrin wahid àwọn ẹni méjèèjì tó kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn gidigidi láyé ẹsẹ̀ wọn sínú sàárè kan náà subhanallah almar'u ma'a man èèyàn máa bẹ pẹ̀lú ẹni tó yàn nífẹ̀ẹ́ ìgbà tí ọkùnrin kan béèrè pé ìgbà wo ni gbẹ̀ǹdà àlùfíàmù òdì anábì sallallahu alaihi wasallam ni mādhā a'dadta lahu kí lọ pa létí kalẹ̀ díjọ́ gbẹ̀ǹdà àlùfíàmù ó ní òun ò ṣe sọ̀láàtì kan rẹ́gẹ́dẹ́ sùyàmù kan rẹ́gẹ́dẹ́ ju pé òun nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ anábì sallallahu alaihi wasallam anábì wa sọ pé al-mar'u ma'a man ahabba èèyàn máa bẹ pẹ̀lú ẹni tó bá nífẹ̀ẹ́ nàtó nífẹ̀ẹ́ ọlọ́run máa bẹ pẹ̀lú ọlọ́run àti onífẹ́ anabi sallallahu alaihi wasallam ọmọ abẹ pẹ̀lú anabi ẹni tí sàbẹ̀ tó nífẹ̀ẹ́ sí láyé ẹnìyàn abdullahi ibn amr ibn haram ó nífẹ̀ẹ́ amr ibn al-jamuh láyé anabi ni wọ́n sọ wọn pọ̀ tó lẹ́yìn ìgbà tó wá pẹ́ sábàbí wa mú kí wọ́n wú sàárè wọn o sábàbí kan mú kí wọ́n wú wọn ìgbà tí wọ́n wú sàárè wọ́n bá kí wọ́n abdullahi ibn amr ibn haram wọ́n bá kó fi lé ojú ọgbẹ́ ojú bí náà ti sá lọ́gbẹ́ lójú ogun bí wọ́n ti sin níjọ́ tí wọ́n sin ọwọ́ rẹ̀ wà lójú ọgbẹ́ yẹn náà ìgbà tí wọ́n wú sáré wọn lẹ́yìn ìgbà tó ti pẹ́ gan wọ́n tún bọ́wọ́ rẹ̀ lójú ọgbẹ́ náà gẹ́gẹ́ bó ti ṣe fi sí láti ìjọ kan ti ṣẹlẹ̀ṣẹ̀ lójú ogun ibẹ̀ náà lọ́wọ́ wa náà bá yọ ọwọ́ rẹ̀ kó lójú ọgbẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ bá tu òkúta ti sin látìgbà tó ti pẹ́ fa ẹ̀jẹ̀ ní ìsísí yẹn bá kú sí ẹ̀jẹ̀ tó máa kù ní subhanallah ẹ̀jẹ̀ bá tú jáde. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ẹ má lérò pé àwọn ẹni tá a òkú ni wọn wọn kì í sòkú alààyè ni wọn ọ̀dọ̀ Ọlọ́run ọba wọn ni wọn ti máa gbárí zìkì wọn. nínú àdìsí ó ní gbogbo ẹni tó bá pa ní pípa ṣàhídì ẹ̀mí rẹ̀ yóò bọ́ sínú àjẹsí ẹyẹ ikùn tẹ́yẹ ń jẹ oúnjẹ sí ibẹ̀ lẹ́mí rẹ̀ wà àwọn èèyàn náà àmọ́ lọ gbé wọn jẹ nínú àlùjànnà so eléyìí báyìí ní yíyọwọ́ tó ń yọwọ́ rẹ̀ báyìí ó dàbí ìgbà tó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe léṣe ẹ̀jẹ̀ bá tú jáde wọ́n bá dá ọwọ́ rẹ̀ padà gẹ́gẹ́ bó ti ṣe fọwọ́ rẹ̀ sínú síbi tí wọ́n ti sá lọ́gbẹ̀yìn gẹ́gẹ́ bá dùn subahana tọ eléyìí àmì dáadáa ni àmì dáadáa ni pé ilé ọjẹ yàtọ̀ sí eléyìí wọ́n yọ ọ́ kó lójú ọgbẹ́ tú jáde bí ìgbà tó ṣe pé òní olónìí ni wọ́n ṣe léṣe yàtọ̀ sí pé wọ́n ń ṣe títì àwọn agbókù bàbá kan àbọ̀ ọ̀sẹ̀ bọ́ bàbá ń fa adífásòfò ẹ̀wọ̀n agbóku rẹ̀ ẹ̀wọ̀n ní nǹkan kan ò sí bẹ́ẹ̀ ṣe sí náà ni kristi draj ọlọ́run fẹ́ ti di àwọn dáhùn náà kù lórí ifá ni because táwọn bá rí i wọn pé ah ẹ sọ pé fọ́ọ̀ da tí fọ́ọ̀ bá da ṣé irú bàbá yìí láti fífi yẹ tí ọ̀rẹ́ kílẹ̀ ó ti jẹ bẹ́ẹ̀ ni kò jẹ́ nítorí kẹ́yìn náà ò lè sọrí ibú. ṣùgbọ́n àwọn kan bẹ fẹ́ pé àìjẹ tí ilẹ̀ ọ̀dí ara wọn àmì dáadáa gẹ́gẹ́ àwọn ànábì ọlọ gẹ́gẹ́ bí àwọn ẹni ọlọ́run tó wọ ọlọ́run pé kílẹ̀ ọmọ jẹun ilé ìjọba. tọ́ Jabir ibn Abdullah radiyallahu anhuma ó ní mo rí bàbá mi o nínú sàárè rẹ̀ ní ìgbà tá a gbé sàárè yẹn sábàbí lọ́kọ̀ àwọn ẹ̀ka òwú sàárè o mo rí bàbá mi bí ẹni tó sùn nǹkan kan yípadà lára ó kéré ní àrọ́pọ̀ wọn á ní sórí aṣọ ọ̀gbẹ̀yìn tó ń fi sí lára àwọn ọmọ pé wọn èé sin òkú tó bá kú sójú ogun pẹ̀lú aṣọ funfun ó ní rárá ó ní nǹkan tá a fi sín ó náà lásọ eléyìí tó ṣe é pé a kàn fi bo orí a fi bo ojú rẹ̀ ẹsẹ̀ rẹ̀ kò sí nǹkan kan bẹ̀ ju pé àwọn koríko kan tó lódòdó lára la kó síbi ẹsẹ̀ rẹ̀ koríko kan sẹ́wọ̀n kí ni sìn ẹni tó kú lójú ogun aṣọ tọwọ́ bàtà tọwọ́ iná lẹ́fẹ̀sì ẹni yọ nǹkan kan lára rẹ̀ tọ́ tó bá gbé sínú sàárè ṣé ó ṣe wá wàtà fẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ náà láàmà da ìpẹ́ sí lórí rárá wọ́n fi nǹkan bo ojú rẹ̀ torí kékeré ọmọ bàjẹ́ pé yóò padà bò lójú pàápàá jùlọ tí o bá ti jẹ́ láhà tó bá yẹ kó wọn pẹ kọrọ sáré ìpè olè dà sí lójú torí tí wọn bá pẹ kọrọ sáré tó bá ti gbé sínú sáré bá ìpàkọ́ ni wọn kàn kọ sí ìta tọ̀sẹ̀ ìpàkọ́ yẹn náà èpè òtún lè dà sí nítorí kó a gbé òkúta a gbé block tó yẹ kó wọn fa àmà tó ṣe déédéé ojú ihò tá a gbẹ̀yìn náà láti di láti di láti di láti di wọ́n sọ̀rọ̀ koríko tó lódòdó lára làwọn kó síbi ẹsẹ̀ rẹ̀ ó láti tá a fi tá a fi bolójú gẹ́gẹ́ bá ti ṣe fi bolójú jọ yẹn náà lọ́wọ́ koríko eléyìí tó ní bí òdòdó lára tá a kó sẹ̀sẹ̀ rẹ̀ gbá a ti ṣe dàbò lẹ́sẹ̀ tá a ti ṣe dàtú lẹ́sẹ̀ náà là bá wọn á ní ìgbà mélòó ní bẹ láàrin ìgbà tẹ sin sígbà tẹ wúsàrè rẹ ó ló ti fi ọdún mẹ́rìndínláàádọ́ta forty six years. subhanallah bọ́lá wọn bá ti ṣe fún wọn yẹn tọ́ àwọn fuqaha táwọn máa mú òfin nínú gbogbo nǹkan àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ìyapa ń bẹ láàrin wọn ikú ìgbà tí Ànábì sallallahu pa ogun Uhud aṣọ wọn ti ń bẹ lọ́rùn wọn náà ní sí wọn ẹ má bọ̀ ṣé sọ bẹ́ẹ̀ nítorí pé ń ta oríṣi ọ̀rọ̀ méjì iná làwọn olùmọ̀sọ alákọ̀ọ́kọ́ ni pé afẹ́ ká ṣe bẹ́ẹ̀ afẹ́ bẹ́ẹ̀ nu ṣẹ̀ríà tá a bá ṣe bẹ́ẹ̀ àṣẹ lọ yẹnni kí tá a bá fi aṣọ funfun sáwọn náà là tá a bọ́ tara wọn kó tá a sin wọn àṣẹ lọ ọ̀rọ̀ kejì sọpọ́ ọ̀ràn yẹn ni yẹnni kí tá a bá kùnà láti sin wọn pẹ̀lú aṣọ tó ń bẹ lọ́rùn wọn tá a wá fi mí sin wọn lára ńkọ́ àti sèǹtì ọ̀dà ṣùgbọ́n Ibn al-Qayyim rahimahullah. òun ní ọ̀rọ̀ kejì yẹn pípé ọ̀ràn yẹn ni ká sin wọn bẹ́ẹ̀ òun ní tọ́ lágbára jù ọ̀ràn yẹn ni pé aṣọ tí ń bẹ lára wọn láàfin sin wọn òun ló lágbára jù wọn Abu Hanifa rahimahullah tọsọ alákọ̀ọ́kọ́ òun náà ní táwọn àwọn tọsọ kékeré sọ̀ràn yìí òun náà lọ́rọ̀ àti Ahmad ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀. tó máa sọ pé Yaqub ibn Shayba àtàwọn míì wọ́n gba ọ̀rọ̀ kan wá gba ọ̀nà kan tó dáa wọ́n ní Safiyya ọ̀ràn ṣẹ́sà nàbì sallallahu alaihi wa sallam ó fa aṣọ méjì ọ̀ràn ṣẹ́sà nàbì sallallahu alaihi wa sallam ibà ẹ̀mọ́ Safiyya ibà ẹ̀mọ́ dání Safiyya ṣé àwọn ànábì ni àbí àbúrò bàbá ànábì àbúrò bàbá ànábì ó fa aṣọ méjì òfin ránṣẹ́ sànàbì sallallahu alaihi wa sallam nítorí kánábì ò lè fi ṣe aṣọ gbẹ̀yìn lára Hamza sẹ́wọ̀n kọ́ máa ya rẹ̀ ní Hamza tọ́ anábì sì fi ọ̀kan nínú méjèèjì ó fi ṣaṣọ gbẹ̀yìn sára Hamza ní ìtútù mà sí pé ẹlẹ́fà sọ kan sára òkú ṣùgbọ́n a sọ pé ìta lọ tá tá tá tá nífẹ̀ẹ́ sí jùlọ kọjá mélòó mẹ́ta òkú ọkùnrin nù tóbìnrin kó sì já mélòó ọjọ́ márùn-ún tọ́. ẹyọkan ni wọ́n fi sàṣọgbọn yẹn sí lára wá lo èkejì fọkàn nínú àwọn òkú yẹn kí ló dé síbẹ̀ sọ pé ọ̀ràn yẹn ni kọjá pé aṣọ tó ń kú sínú rẹ̀ náà láfi sí wọn eléyìí ló fi hàn akéèké sọ̀rọ̀ ìdáhùn rẹ̀ wọn náà ní kí Hamza radiyallahu anhu àwọn kẹfìrí tẹ̀lé àwọn ti bọ́ aṣọ kúrò lọ́rùn rẹ̀ lójú ogun yẹn àwọn pa wọn bọ́ wọ́n sì fi sẹ̀sìn torí wọ́n fọ̀ bẹ́ẹ̀ ń kùn radiyallahu anhu wọ́n sì yọ ẹ̀dọ̀ rẹ̀ jáde subhanallah a tẹ̀fẹ̀rí ọ̀dà o kófòrò gan aburú ọba lò tẹ̀fẹ̀rí kan ò sí tó mùsùlùmí o wàláhì ìbí tí wọn ti ń ronú kó fi sóúnjẹ ọ̀sán òun ọkọ láti fi ọsóúnjẹ àárọ̀ ìbí tí wọn ti ń ronú kó fi sóúnjẹ alẹ́ kọkọ láti fi ọsóúnjẹ àárọ̀ ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملته وليان سيورق وتوبات سيسيما يهودية النصارى نكاقوا إليه خرج مخرج الغالب وقبوا كفار وقبوا مشركون وقبوا مجرمون ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء هو ما كان ينودي كثير ما نسجد كثير كالي بعد ودوبا تريكو نيو ما في كان يوال الجنة كما واوانا أنك وقبوا يوجد خالدين فيها torí de eléyìí báyìí sọ̀rọ̀ àwọn wọ́n sọ̀rọ̀ alẹ́ fún kẹsìrì wọ́n má tàn ara rẹ jẹ o ẹni tẹ́ ẹ ti pátá kí lẹ́yìn tó fi sẹ̀sìn sí wọ́n fọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń kùn wọ́n fọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń kùn wọ́n tún yọ ẹ̀dọ̀ rẹ̀ jáde ẹ̀dọ̀ rẹ̀ tó ń tún ayọ̀ jáde wọn ò tún fi lẹ̀ wọ́n tún gé wọ́n tún gé wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n tún kokùn bọ́ wọ́n sọ di yẹtí wọ́n sọ di yẹtí wọ́n tún gé wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n kokùn bọ́ wọ́n sọ di yun ọrùn àárín nínú ẹni tó gé jẹ ẹni tẹ́ ti pa radiyallahu anhu Hamza Asadullah kìnìún ọlọ́n wọn làwọn kẹfẹ́ ti ṣe báyìí anabi sallallahu alaihi wa sallam ìgbà tó ti rí i pé wọ́n ti fi sẹsìn máa ń kọ sásọ wọ́n ti gé gbogbo ẹsẹ wa máa wò ẹ máa wò àmọ́ àwọn tó ṣe bẹ́ẹ̀ a sì dá wọn mọ̀ pẹ̀lú orúkọ wọn ṣùgbọ́n káwọn gba islam wọn àti gba islam torí ló ti pé nínú òfin máa sọ àìdá àwọn àìdá tó máa ṣe bóyá kan tó gba islam àbí ìgbà tán gba islam nítorí ní gbogbo àìdá wọn dáadáa wọn bíi kan. omi kan ni nínú òkun ìyẹn ní pé dáadáa yẹn kọ́ yóò gbé àìdáa yẹn ma torí ẹ̀ ọlọ́nkọ́ gbogbo wọn. báyìí anábìyà sallallahu alaihi wa sallam ìgbà tí wọ́n kò sásọ lára Hamza mọ́ ló ti yẹn sí lára. sọ ẹni tó wá sọ a n faso of soku lara yato sei ti o kusunu re oru re le o se deede tenito so peeni to kuso oju ogun naa atun we oromeje di lee si re en to kuso oju ogun a ni we en to kuso ogun a ni kansi lara asoto wa lara re naanile ijoba sotelan mevisolola alitelen onilasele aso soku sínú rẹ̀ láti sin àsìníwẹ̀ tọ́ nínú àǹfààní tá a tún rí nínú ogun ohun ó náà ní pé gbogbo ẹni tó bá kú sójú ogun àní ti sọ láti jẹnẹsà sí lára o yàtọ̀ sáwọn ṣùwádà òyòkù inú ló rún tó fi kú àlàpà kan ló wólu ló fi kú iná lójó tó fi kú àwọn eléyàn ṣùwádà lápè wọn ṣùgbọ́n ṣùwádà ò tí kìí ṣe tójú ogun ṣùgbọ́n àdáwò tó ṣe tójú ogun kọ́ àwẹ̀ àfàsọ̀gbẹ̀yìn sí lára á sì sọ̀látù jánásà sáwọn lára. tọ́ àmẹ́ni tó bá kú tójú ogun àní ṣe sọ̀látù jánásà sí lára. torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò ṣe sọ̀látù sáwọn tó kú tójú ogun Uhud lára. àti ẹ̀rí gbọ́ àríkàrí pé ànábì sallallahu alaihi wasallam ṣe sọ̀látù jánásà sẹ́nìkan lára nínú àwọn sàhábà ààrí ààrí ní ogun Uhud àṣírí lẹ́yìn ogun Uhud bẹ́ẹ̀ náà làwọn kòlẹ̀fẹ́ ar àwọn náà dánrú ẹ̀wò àtàwọn ẹni tó tún tẹ̀lé wọn kò sẹ́ni tó dánrú ẹ̀wò tọ́ba alọ́wọ́ anu sahih Bukhari àti Muslim hadith Uqba ibn Amir radiyallahu anhu. أن النبي صلى الله عليه وآله وسلم خرج يوما فصلى على أهل أحد صلاته على الميت pàànàbí jáde lọ́jọ́ kan lọ́wọ́ àti sọ̀láàtì sáwọn ẹni tó kú sójú ogun Uhud lára irú sọ̀láàtì tí máa ṣe sókù lára thumma sarafa ila al-minbar lẹ́yìn rẹ̀ ńlọ́wọ́ apàdà wá sí di minbar rẹ̀. Ibn Abbas radiyallahu anhuma oní àtúnṣọ àdéhùn yẹn Bukhari ló gbà wá Ibn Abbas náà tún gba ìgbà wá wá oní sọ́lá nàbí sọ́lá rasulillah anábì ṣe sọ̀látù janaza sáwọn tí wọ́n pa lójú ogun Uhud lára ìdáhùn rẹ̀ ó náà ní pé sọ̀látù tánábì ṣe sùn lára àjíyàn rẹ̀ àjíyàn rẹ̀ a sì sọ pé àní ṣe sọ̀látù sí òkú lára ṣùgbọ́n ìgbà wo lànàbì tó ṣe sọ̀látù sí àwọn tó kú lójú ogun yẹn lára ó ṣe sọ̀látù sí wọn lára lẹ́yìn ọdún mẹ́jọ sígbà tí wọ́n ti pa wọn ṣé ẹ̀yìn ọdún mẹ́jọ lẹ́yìn ṣe sọ̀látù jánásà sókù lára ọdún mẹ́jọ síjọ wọn pààyàn sí lẹ́yìn ṣe sọ̀látùl jánásà sí lára nígbà tó kú dẹ̀dẹ̀ tánàbí ó kù tí ó fààyè tánàbí lọ ṣe yẹn sí wọn lára ń ṣe ni sọ̀látù yẹn jẹ sọ̀látù ẹni tí ń dágbére fún un ṣe tọlọ tọrọ àforíjì fáwọn náà ọ̀rọ̀ rẹ̀ tún dàbí ẹni tó sọ pé ọ ń dágbére fún alààyè àtẹni tó ti kú ṣáájú rẹ̀ gbígbà tí ń dágbére fún gbogbo wọn ni torí rẹ̀ ìdágbére lélẹyìí jẹ o kìí ṣe kó ṣe sọlátùl jánásà sókù lára torí tó bá yẹ kó sọlátùl jánásà ni ọdún mẹ́jọ ọdún mẹ́jọ pẹ́ ọdún mẹ́jọ pẹ́ nítorí pé náà ló sọ fún wa pé gbogbo àwọn sàárè ìtẹ̀rí yẹn tó ń sìnkú sí mamlu atan zulma òkùnkùn ló kúnnù rẹ̀ innama yunawwiruha Allahu ala ashabiha bisalati alayhim níṣẹ́ lọ́lọ́run máa ń tàn mọ́lẹ̀ sínú sàárè àwọn tó ti kú látàrí sọ̀láàtì tí wọ́n bá ṣe sókù lára sanabi ọwọ agba pé kókùnkùn ọkùnrin náà àwọn tó kúkú ṣe ibi fọdún mẹ́jọ tó bá jẹ pé a sì sọ láti sí wọn lára ọdún mẹ́jọ pẹ kótó wa di kó ṣe sọláàtì jànáza sí wọn lára kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni táyà ń ṣe bí dáhà náà dáhà ń ṣèjọ́ kẹtọ òkú ń ṣèjọ́ kẹjọ òkú sẹ́yìn lè gbà kọjọ́ wọn yẹ táwọn bí dáhà gbà pé kíjọ́ kẹtọ jíjọ́ kẹrin pé kíjọ́ kẹjọ àbíjọ́ keje kó díjọ́ kẹsàn-án sẹ́wọ́n lè gbà wọn lè gbà torí wọn mọ̀ wò pé àsìkò tó ọ bẹ́ sí kò ní bá do àwọn àmẹ́ni tó fẹ́ atẹ́gùn sínú tí wọ́n ń gbogbo tí wọn ò ríran rí ni wọn máa ma lé rọlé lórí ẹ ẹ gbẹ bẹẹ jẹjẹ kújẹ mo rò pé yẹn àmà tẹlifíkópù tẹ gbé nu sàárè tẹ ló ti wú o yọ ọbẹ o àwọn sàárà Nigeria limited tó eléyìí kó yé wa báwọn hàn so kìí ṣe pé ànábì sallallahu alaihi wasallam lọ sí solatul janaza tí wọn lára bíi pé ńlọ dágbére fún wa tọ. So, gbọ́dọ̀ sọ afẹ́ tó sọlá tó jọ̀nà àti sọ́ba pàpà náà fọkàn ha sọ kótó tó kù bá ti kú táwọn bá ti bá sọlá tó tá a bá ti bá sọlá tó jọ̀nà àti àǹgbà tó ń sisi lára tí wọn lára náà ti wá lọ sí sisari ká tó dé apá kan náà fọkàn ha sọ pé àgbọ̀dọ̀ sí sọlá tó sísàárè rẹ̀ lára wọ́n mú jòkó àwọn náà ní fọkàn ha tó pọ̀ jù alhànàfíyà wàlmàlìkíyà òṣèfẹ̀rì ẹ̀yin ọ̀bá sọlá tó jọ̀nà àti àsìkò tẹ́ dé sí wọn ni wọ́n ti sinmi sàárè sẹ́ẹ̀sì tó láti sí sàárè là àwọn afọkànhá òjò pọ̀ jù wọn ní kò sí ìtọ́jú ọbẹ̀ ó ti parí ó ti parí náà aha alhanabila ahmed ibn hanbal ọ̀nà sọ pé ẹ̀sìn sọ̀lá sí sàárè là ok ẹdẹ ẹdẹ láàrin ọgbọ̀njọ́ sígbà tí wọ́n sin ẹ̀ sínlé ọgbọ̀njọ́ sígbà tí wọ́n sin lẹ́dẹ́ ṣé ẹni tún ṣe sọláṣù jànáza sí lára náà nù sáré ahamadu tún lẹ ṣe tí ọba ti ju ọgbọ̀n jọ lọ sáwọn eléyìí náà sọ pé sáré rẹ ni wọn ẹsẹ gbé bẹ ọgbọdọ ṣe sí láti sáwọn àwọn tó wá sọ pé ṣe lẹ́yìn ọgbọ̀n jọ báwò olùkọ́ ẹgẹ tiẹ so ẹ̀yin tẹ wá sọ pé àgbọ́dọ̀ ṣe sọláṣù sí lára nù sáré rẹ tòtí bá nàbì sọlọ bá àti náà ṣe bẹ́ẹ̀ yẹn sọ mọ̀ pé àwọn àṣẹlẹsẹlẹ tí ó ní jù lẹ́sìn eléyìí wọ́n lè ní òru ló kú kìnnìkan kìnnìkan ẹ̀tọ́ tó lè sọ láti jẹnáza sí lára agbára sàárè rẹ̀ ọ̀dà ẹ̀yin tẹ́ ní wọn gbọ́dọ̀ ti sọ láti sí lánàá sàárè ẹ̀ ẹ̀ka tó wá lóṣù kan mẹ́jọ ṣe tọ́ nínú àǹfààní tá a tún rí nínú ogun Uhud ọ̀nà ní kí gbogbo ẹni tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá tó bá ti gba àròyé àti àwáwí rẹ̀ tí ò ní mú kópa nínú ogun bíi kéèyàn jẹ́ pààrẹ̀ ní ṣe bíi kéèyàn jẹ́ pé àrọ̀ ni bíi kéèyàn jẹ́ afọ́jú sọ̀rọ̀ káwọn lóyún pé ogun wo la fọ́jú fẹ́ jà ogun wo la rọ́ fẹ́ jà so but automatically àrọ̀ nísìnyí ó lè wà active nínú ogun ayé ó lè wà active tonti pọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ó ti gbà wá wí rẹ̀ nítorí pé ogun nídìí ká sáré ogun lè nídìí ká bẹ́ àbí òye wa tó eré wo wa làárọ̀ fẹ́ sá bíbẹ́ wò lọ́ fẹ́ fẹ́ tó bàtú lónìí pẹ̀lú àwọn ọ̀nà tí wọ́n ń gbà àti tí wọ́n ń lò láti fi jagun ó lè rọ arọ lọ́rùn láti jagun arọ lè wà táǹkà kọ́ máa tẹ bọ́tìnì arọ lè wà nù náà máa tẹ bọ́tìnì kọ́ fa kẹ́ni pé kí bá lọ lókè kó tó fa kókó wálẹ̀ kọ́ da gbogbo àkàrà burúkú lẹ̀ tó pẹ̀lú míìsì tó wà láyè sí yẹ so ẹni tó sá ní excuse tí òfin ní kópa nínú ogun kò sí ní tó burú pé kò náà wá wòran olùkẹ́gẹ́ tẹ̀ nínú ogun ókòdì yìí arápá kan náà àwọn sàhábà tó ṣe é pé àárẹ̀ àbí jíjẹ́ arọ ni ló mú wọn má lè kópa nínú ogun tí wọ́n sì rí i pé àwọn náà wá wọ́n wá láti wá sọpọ́tì àwọn mùsùlùmí tonti kpogun yìí sọ̀rọ̀ yẹn lórí wọn pẹ̀lú nǹkan tí ń ṣe wọn gẹ́gẹ́ bí amur ibn al-jamuh tá à ń sọ yẹn tí wọ́n ṣe pẹ̀lú abdullah ibn amur ibn al tí wọ́n ṣe wọn papọ̀ sínú sàárè yìí amur ibn al yìí kò kópa nínú ogun torí pé ó nídìíwọ́ àárẹ̀ so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀ ń torí pa àrọ̀ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n pa òun náà ti di shahid almarak torí based on àníyàn bí kí wọn náà ní sùn tàbí ẹ̀rí nǹkan kọ́ lọ wòran disco ìwọ ọmọ jójó wọ́n á lọ wòran disco wọ́n wá ní àràràn bọ́ǹbù lọ́wọ́ iná spark gbogbo ẹni tó wà ń bẹ̀ inna lillahi. fẹ̀yìnà ilẹ̀ ìrọ̀jù àníyàn tí ọ̀ mọ́jọ́jọ́ ọkàn wà wòran náà àníyàn rẹ ni kékeré ni ọ wà wòran disco wọn náà bá wọn lọ nù so wọn àgbẹ̀ disco pọ̀ nǹkan gẹ́tì ọlọ́mọdé àwòrán kíran eléyìí ní ìsìnkú lè jagun rárá arọ ni so bẹ́ẹ̀ ẹ mọ̀ kí ti ń bá wa jà kó sí ń tọkàn tí bá ara wọn ni ara wọn ẹ pa ókè wọn pa ẹ wá tọ́ nínú ẹ̀kọ́ tá a tó rí nínú ogun Uhud oní ẹnìkan àwọn mùsùlùmí lè ṣèṣì pẹ́ nìkan nu wọn sẹ́wọ̀n káà ní wọ yúnífọ̀m àwọn sọ́jà àtàyè sí wọn ní yúnífọ̀m sòkòdà sọ́jà gan wọn máa ń ṣe tẹ̀mùwíì wọn dà nǹkan rú mọ́ta lójú irú yúnífọ̀m ti yín gangan gangan ọ̀tá lè gbé wọ̀ sódà tẹ ẹ ní dára yín mọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé even gan láti ayé ànábì sallallahu alaihi wọ́n ní slogan tí wọ́n máa ń lò lójú bá ti wí báyìí tí wọ́n náà wí parí ẹ̀ ara wa lélẹ̀ kó sì nu dòní nítorí tí bá sọ nǹkan tètè gbàgbé nǹkan tí bá sọ ti lè ó sì náà fún ọ ni lè fi yá so torí de eléyìí wọn máa di gbólóhùn dáadáa tí wọn máa wí láwùí tún wí láwùí tún wí láwùí bí ìgbà tó máa ń sẹ̀sẹ̀ ń pélé pé bàbá bàbá bàbá bẹ́ẹ̀ lọ́ máa torí pé kùnú tó ọba ti lè rú tí tó máa kọ́ máa rìn kan tó wọn máa bára wọn ní ọbẹ̀ sára wọn bá wọn ò sí náà fún ọ ni. tọ kò sí yunifọ́ọ̀mù láyé jọ níbi òní tẹ sọ́jà náà á di fáwọn dá sọ fún à ń tún lọ sọ mo rò pé kò tí ì sógun ni sọ́jà ń lọ sọ. wàlá tókun bá dé lọ sọkọ àbí ká sọ gan tókun bá kọ torí ogun ogun àwọn mọ́gè ẹ ṣe mo múra dáadáa but mi ti smart mi ya ẹ ogun ò tí ì sí gan tókun bá dé ẹ rí tí irun pé kí ó túmọ̀ sí pé fáǹsì lẹ́ ń ṣe tí irungba tí irungba lẹ́rìí tí wọ́n ń yìnbọn irungba tí ò ní jẹ́ wọ́n rí wájú tẹ́lẹ̀ tí wọ́n fi ni wọ́n máa fà. so torí de eléyìí láyé ìsìn ìṣe sọ́jà àdìpọ̀ ní uniform àwọn mùsùlùmí ṣèṣì wọ́n máa ṣèṣì wọ́n lè ṣèṣì pààyàn wọ́n rò pé káàbò ni ẹnì bọ́dù kan máa ti ṣèṣì pa bẹ́ẹ̀ olórí àwọn mùsùlùmí náà sàdíyà wọn sanwó ẹ̀mí rẹ̀ fẹ́ràn pé wọn pa lámàmàkà ibi tí wọn ti di pé wọn sá ni wọn ana muslim ana muslim mùsùlùmí ni mí mùsùlùmí ọ ẹ̀mí ò ṣeé dá padà mọ́ kásásì ṣe ká má pa ẹni tó yẹ ká pa ó sàn ju kásásì ṣe ká pa ẹni tó yẹ ká pa lọ ọbẹ̀ gẹ̀ẹ́tẹ̀ bí wọ́n ti fàṣẹṣẹ pa àlìyàmánu bàbá Hudayfa ìwọ̀n pé Hudayfa sàábì bàbá rẹ̀ náà sàábì tura ń sọ pé Hudayfa ibn al-Yaman radiyallahu anhuma sàábì ló sàábì ni bàbá rẹ̀ bàbá náà kópa ní ogun ní wọ́n bá sì mú wọ́n bá sì mú wọ́n bá sì kópa ìgbà táwọn ibi sọ̀rọ̀ lọ́wọ́ àdùnsọ́ làwọn á rí i pé ọwọ́ mùsùlùmí lẹ́mìí rẹ̀ ti bọ́ ànábì wàá ọwọ́ kó owó ẹ̀mí rẹ̀ kókó dálẹ̀ sẹ́fẹ̀yìn náà ti mọ owó ẹ̀mí tẹni tá a bá ti sì pa ọgọ́rùn-ún rà kún hundred so Huzaifa nìkan ló sì ní tí ó jogún rẹ̀ Huzaifa wa ní ohun ọ̀fẹ́ ibi tọ́lọ̀ nǹkan pé bàbá ọba lọ so anabi wa mú ọgọ́rùn-ún rà kún mi torí kò sẹ́lómi tí ó tún jogún rẹ̀ mọ́. wọn amọgọrùn ràkúnmí o wọn àti ṣe sàrà fún àwọn mùsùlùmí wọn àti ṣe sàrà fún àwọn mùsùlùmí mo ka nínú ìtàn ọ̀dọ́ ìfàdí wípé títí tó fi kú wọ́n bẹrẹ sí ní yan ẹni tó ṣekú pa bàbá lódì nítorí pé èèyàn ò lè níbì kan ká má tó ṣe nǹkan yàtọ̀ sẹ́ni tí lẹ́mí bàbá òun bọ́ gbọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kọ̀ọ̀rán rú kó jẹ́ pé tó bá ti wá rí pé ọ̀pá mi bàbá máa kú ìpalẹ̀ mọ́ èmi náà rí i pé mo pọ́ ni bí n sì pọ́ máa pọ́ lọ́mọ àbí kí n pa bàbá rẹ̀ àárí bẹ́ẹ̀ torí pé ìmánì tí wọn òdodo ni kò sí nípa kò yẹn pé àwọn èèyàn láyè ìgbà tásìkò ti pẹ́ sígbà tí islam bẹ̀rẹ̀ oríṣiríṣi ti wọnú imáni àwọn yìí ntí èèyàn máa ń sọ ti yáàfẹ́ ṣèbí náà ni wọ́n máa padà aránró àbẹ́yìn ò láyè fún tí gbogbo yẹn wọ́n máa bẹ̀ mo ti yáàfẹ́ mo gbá kámú mo gbá kámú lẹ́bàá rí pé kò gbá kámú òun náà ni ó tún lọ ká tí ó tún lò wọ́n pa tó ń tì náà bá tún lọ yóò bá sọ di nàmbà tù sẹ́wọ̀n kókò ti sẹ̀ mọ́ ní ìsìn o ní máa wòóràn pé ọrùn mi ni o ó gbìyànjú láti dìfẹ́ǹdì ara rẹ̀ tó bá wá ṣe sábàbí tí wọ́n fi pa òun ni ọ̀wọ́ náà nítorí pọ̀ ń fẹ́ pọ̀ ni ìwọ lẹ́mìí kọ́ fẹ́ pa òun dìfẹ́ǹdì ara rẹ̀ tó lè jẹ́mà tọ̀ nínú àwọn ẹ̀kọ́ yìí ó náà ní kó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wọn ó ti sọ̀rọ̀ àyè fún wa lórí sírísírísí náà ẹ̀kọ́ àn nípa ẹ̀kọ́ tí ń ogun Uhud láti àyà kọkànléní ọgọ́fà lọ́lọ́run ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ogun Uhud ó sì ṣe àlàyé rẹ̀ yékéyékéyéké nínú ọgọ́ta àyà sixty verses of suratu Al-Imran lọ́lọ́run ti ṣe àlàyé ogun Uhud tòlímẹ́jẹ̀bẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ tó mú ẹ̀mí ìyẹn bí àádọ́rin lọ́nà àmùsùlùmí. ṣẹlẹ̀ lánàá tó pé ọfẹ gbẹmí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣẹlẹ̀ lánàá táwọn mùsùlùmí ṣàìgbọrọ ọkọ láti tẹ láti anabi sallallahu alayhi wa sallam tọlọ ń rọ ẹlẹdàá tọwọ wa nínú àǹfààní tá a rí ń ni pé kí ni àìgbọrọ alayhi wa kí ni àìgbọrọ bóyá Egba, torí pé tẹ bá ti kọ̀ láti gbọ́rọ̀ sani mùsùlùmá àtẹnà lẹ́nu aburú ọ̀sẹ̀ táburú bá tẹlẹ̀ gbogbo yín pátá lẹ́ kábàámà akábàámà tẹ́yìn máa ń ka ìtàn ọgbọ́n ọ̀hún yóò sì máa já yẹn lọ́kàn jẹ bí ìgbà tó ṣe pé àwa náà wà ń torí pé nǹkan ńlá ló bákan nínú ogun yìí báwo la túbọ̀ tán fanfa mùsùlùmí ni gbogbo wa kí ni ìtumọ̀ ká má lè jẹ́ pé agbọ́ra wáyé tó fi wá jẹ́ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kí ni máa padà dálẹ̀ á padà lẹ̀ sẹ́gbẹ́ ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àti náà sọ̀rọ̀ pé bí tí mo ní kẹ́ dúró yẹn ní kẹ́ dúró yapa wọ́n àwọn kan wọn sọ fún ọ pé ànábì ti ní ká má sọ̀kalẹ̀ wọn ní nọwọ ẹ gbọ́ ànábì yé ni kò sọ pé bíi tá a bá dìfìtì wọn báyìí kọ wọn ló ti sọ fún wa pé a dìfìtì àbí wọn dìfìtì wa a yẹ gbọ́dọ̀ sọ̀kalẹ̀ nọwọ ẹ gbọ́ yé ni ọba di pé ọ̀rọ̀ takora tọ aburú àìgbọ́rọ̀ sanamu sọlọ bá a sọ nàlẹ nù ìfìdírẹ́mi bá àwọn mùsùlùmí lọ́jọ́ tá a wí yìí bá a sọ pé wọn gbọ́rọ̀ sànàbí lẹ́nu ẹ gbọ́dọ̀ sọ pé wọn gbọ́rọ̀ sọlọ lẹ́nu ìsọkúsọ nìyẹn ó takoto ìdò wọn gbọ́rọ̀ sọlọ lẹ́nu a'udhu billahi minash shaitani rajim ìsọkúsọ burúkú ni torí pé bọlọ́lọ́ ti sọ pé òun lẹ́nu ti sọ pé torí torí ìdílé irú ilé aluwajibul kaf ọ̀ràn yẹn ni pé ẹ sọ nípa pé ọlẹ́nu ọlẹ́nu torí tó ń bá ń sọ yorùbá rẹ tó bá ti ní í pẹ̀lú tó ti ní í pẹ̀lú ọdọ̀ tó ní í pẹ̀lú sọ yorùbá yẹn máa tó ń bá ń sọ wọ́n yìí sọ pé gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ẹ̀hìn tó sọ ń bá wọn sọ̀rọ̀ wọn sọ pé ọ̀gbọ́dọ̀ kọ̀m̀plìtì rẹ̀ pé lẹ́nu àmọ́ ànábì wọn ò sí anabi lẹ́nu tó rà àmàdájú pé ànábì wa ń kọ́ ọlẹ́nu bákan náà ọ̀gbọ́dọ̀ sọ pé ọtí ọtí báwo ìsọkúsọ nítorí pé ọtí tó ti pé tí Yorùbá bá sọ pé ọtí náà kì í yìí gbà lérò mo rò ẹ̀hẹ́n ike ńtọ́ ń sọ ọ́n ó ṣe déédéé ara rẹ̀ ó sì gbọ́dọ̀ sọ pé ó ṣe déédéé ara ọlọ́ <laughs> ó sì gbọ́dọ̀ sọ pé ọbọ́lọ̀ làámu torí kò síbi tó ti sọ fún apò ńlára kò síbi tó ti sọ fún apò ńlára kò síbi tó ti sọ fún apò ńlọ́rùn kò síbi tó ti sọ pò ńlọ́rùn sọ ẹnu ẹ̀ bákan náà ọ̀ gbọ́dọ̀ sọ pé sọlọ́ọ̀ ebi ti gbárò yé nì sọmọ yìí gbogbo àwọn nǹkan tó ti sọ lónìí ọlọ́run ilé ti gbárò yé nì sọkúsọ ni o torí kò síbi tó ti sọ fún wa pé òun létí kò síbi tó ti sọ fún wa pé òun létí kẹlẹ́nu ọ̀sọ́nu kó sẹ́nu déédéé síbí so nítorí ẹ̀ àwọn alùsùnà tí wọ́n lè mara nínú àkídà alùsùnà nítorí wọn bọ̀ bá sọ pé òun tí ó sì sọ pé òun ò ní kíláàsì àkà ìmùwàrú nítorí àìsọ́pọ̀ ní dáadáa àfihàn ilẹ̀ fún. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء àwọn yahudi sọ pé ọwọ́ ọlọ́run ọba ọ̀nbẹ ní kíkákò ọwọ́ tá a bá ti túlẹ̀ ẹ̀ ń bẹ ní kíkà kó ẹ̀ ń bẹ ń dìde ọlọ́run ní ọwọ́ wọn ni ó dè ni ó dè láti pa ni ó kà kó wá ń kókó ma bọ̀ sọ̀tọ̀ tán ọwọ́ ọlọ́run méjèèjì ọwọ́ à lẹ̀ ntọ́lọ̀ nínú owó owó lọ́lọ́run sọ pé ònà kìí ṣe yóò fi kó màálà kẹfẹ́ ẹ̀ṣà yóò fi kó kẹfẹ́ ó ná bó ti ṣe fẹ́ nínú kó ná bó ti fẹ́ náà ló fún alálàáfíà nínú kó ná bó ti fẹ́ iná ló fún alọ́rọ̀ sọ nínú kó ná bó ti fẹ́ ni ló fún alọ́rọ̀ gbọ́ nínú kó ná bó ti fẹ́ ni fún alóúnjẹ jẹ nínú kó ná bó ti fẹ́ iná ló fún alọ́mọ bí nínú pé ná bó ti fẹ́ yáàyè kó ló dàlí nahnu wa ma namliku rizqan lillah àtàwọn àti gbogbo ń

àmọ́ wọn ní ìṣòro àtọ pé èmi sùn mi tó gbé ọdájú kórè ẹ ti dàrú téèyàn kìí bá sùn kí ló kọ kí ni ìròyìn rẹ wèrè torí pé tó máa fẹ́ tọ́jú wèrè nínú ìgbésẹ̀ tí wọ́n gbé náà ni pé wọ́n kọ́ fún lábẹ́rẹ́ túláàsì torí tó bá ti lè sùn káti ẹ̀ kó sùn bíi six hours ẹ̀rí kórìí rẹ̀ ọ̀ wálé sọ ọlọ́run bá ti wá kì í sùn kì í tó gbé ọlọ́run lọ́mọ iye oorun tẹ́lómi ti sùn kalẹ̀ báyìí ní sí dánilẹ́kọ̀ọ́ láti ń gbọ́ adúgbò ẹ̀fọ́lọ̀ tó ọ́n bẹ́ nu díjọ́ mi yẹn yàn kọ́kàn má ti sùn pọ̀ náà sọ̀rọ̀ kọ́kàn má ti sùn pọ̀ yóò tún alọ́ àlàáfíà tó <laughs> tẹ́lẹ̀ báyìí wa a máa kíyèsí yorùbá tá à ń bá ń sọ tọ́rọ̀ bá ti ní í ṣe pẹ̀lú ọlọ́run ẹlẹ́dàá wa. tọ nínú àwọn ẹ̀kọ́ òun náà ni wípé ìgbà táwọn èèyàn tó wọn rí ìyà tó jẹ wọn látàrí sísẹ sí Ànábì sallallahu alaihi wasallam látàrí èdè òyédè tó bẹ sáàrin àti bá ṣe rí i pé àwọn fìdí rẹmi láti orí àwọn èèyàn di pé wọ́n ń sọ̀rọ̀ gidigidi láti tàpàṣẹ ànábì sallallahu alaihi wasallam ojú wọn sì yà dáadáa ní so táwọn pé tí àṣìṣe tí ò bá ti kó báyàn èèyàn ní má ṣìṣe láì dá èèyàn ní má ṣìṣe láì dá wọ́n ti ń ṣe òun mú jẹ wọ́n ti ń ṣe òun mú jẹ bíi traffic light ni tí wọ́n á kọ síbẹ̀ pé tó bá ti tan àwọ̀ olómi ewé ni ẹ lọ o tọ́ba tàn mí ẹ dúró mí gan tí ò tí ì jẹ́ pupa tán ẹ tún dúró náà ni ẹ sílò ó wọ́n á tó kò sí tọkàn o lè dé junction kò dúró especially tó bá gbọ́ lọ àwọn àjò ó sì ti máa mú jẹ fóò fóò fóò àfà níjọ tó kó sẹ́nu tírélà bó ṣe fóò báyìí wọ́n ti kọ́ gbà má ni pé àrímà onílà àrímà wọ́n á dá lùkìyàmù ọlọ́run àníbò lọ́jọ́ tó fi yá yín ẹ wọ́n lọ́run traffic light burúkú kan ní ilé òkè ẹ̀ mọ̀ <laughs> so ẹ wọ́n pé ẹni tó bá kù láyé kọ́ àwọn ọmọ ọjọ́ sọ́ra traffic light lọ́ pa àbí òye wa tó náà bá wà kú lọ́lọ́ ni wọ́n dá lápapọ̀ dá lẹ́sìn ẹsẹ̀ àtàpá wọn wá sí tẹ́ mọ́ tí wọ́n wá ń gbé lọ́nu mọ́tò mọ́tò pààyàn pé kéèyàn máa. <laughs> mọ́tò dá méjì yẹn kó kéèyàn tó máa wọ mọ́tò mọ́ ambọ̀sì bọ́sì ẹni tí mọ́tò pa kí náà tó fi gbé mọ́tò náà tó wọ́n tó wá fi mọ́tò gbé ẹ rí i pé wọn ò ní sì débi tráfíkì tó ti máa ké wo kíyèsí kíyèsí tí tráfíkì láti bá mú jáde o wọ́n bá mi o. n yóò kó bára rẹ tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé ẹni tí kò bá tí ì rí aburú àìlẹ́kọ̀ọ́ rí kò ní rí àìlẹ́kọ̀ọ́ kó túlẹ̀ ẹni tí o ti ra burú rí kò ní ra àìgbọ́ràn kọ́ mọ́ aláìdá torí ẹ̀ ló ti jẹ́ pé tí nǹkan bá ti lè rí wọ́n dàbí kéjì ọ̀sán ni tí yẹn bá rókunlẹ̀ kí ni yóò ṣe ó túlẹ̀ ni pé kọ́ má jẹ́ rókun ní tẹ̀ lọ́kọ́ tó tún tídì òyedè ti bẹ́ sáàrin yín ǹsẹ́ mọ̀ kọ́ da yín dára yín torí kíru rẹ̀ ọmọ bá ṣẹlẹ̀ mọ́ kálukú dẹni tí ń gbọ́rọ̀ kálukú di múmìnì kálukú tí sọ fúnra tọ́ ọmọ ń tọ́sẹ̀lẹ̀ ń jọ́ sí tọ́ ẹ má bàa ní kọ́lẹ́tà sí ètò tó burú o aha ẹlẹ́yin jẹba bákan nínú ẹ̀kọ́ tó a tún rí mbẹ̀ ni pé nínú hikimọ̀ ọlọ́ àti ọ̀nà tí gbé àtàwọn olùtẹ̀lé wọn òun náà ní pé tánàbì bá borí ogun nígbà kan àwọn ọ̀tá wọn náà tó borí rẹ̀ mọ́ wọn lọ́ngbà yìí ìyẹn ni pé kò lè ṣeé ṣe kọ́ ikú gbogbo ìgbà lèèyàn kàn máa borí ẹ kàn máa borí ẹ wá ní jẹ́ni tí wọ́n borí kò lè ṣeé ṣe ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ nítorí kẹ́lẹ́ mọ́ ọlọ́run lọ́lọ́ọ̀ nítorí pé àwọn ẹni tí ọgbọ́ ló ń gbọ́ wọ́n lè tún tara sí óhòdù yìí kọ́ láwọn ọ̀sẹ̀ islam ṣá ah, odidi anabi lọ́lọ́run ní kí gbogbo eléyìí ọ̀sẹ̀lẹ̀ sí kò yẹ kó jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí. àwa gan tá a jẹ́ yẹn tá a jẹ́ kúrúntù tàbá mọ̀ pé yẹn ṣe tiwa á ti fẹ́ẹ́ di ẹni yẹn so àmọ́ tí bá ti mọ̀ pé kì í ṣe dandan ìníkà anabi ọmọ àwọn ìní ogun ní gbogbo ìgbà tí so eléyìí jẹ́ inú súnà ọlọ ṣùgbọ́n tààlà tún bọ̀ tá rere ń bẹ fún ànábì ọlọ́run àtàwọn èèyàn rẹ̀ ni nítorí tó bá jẹ́ pé wọ́n bá ń borí ní gbogbo ìgbà tó bá yẹ kó àwọn ọ̀tá ànábì ní bá ń borí ànábì ní gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ múmi ni ó di kèfèrí ọ̀pọ̀lọpọ̀ múmi ni ó di kèfèrí tó bá sì jẹ́ pé àwa ní tó bá jẹ́ pé anabi ní bá ń borí gbogbo ìgbà àwọn mùnàfíkì náà darapọ̀ mọ́ anabi àti kámpù rẹ̀ àwọn anidá mùnàfíkì màmá sàmá ẹ̀wìn àwọn náà wìn nìyí sọ àwọn mùnàfíkì ọgbà ẹ̀kọ́ tán bí ṣé bá ti sọ ayíbi tá a wà ní ẹja dúró dàrí tó bá jẹ́ pé anabi ní wọ́n wìn gbogbo ẹ̀ fún gbogbo wọn wà pé àtàwọn yahudi àtàwọn káfíìn gbogbo wọn pé tiwa anabi là ń ṣe àgbà islam ẹ̀ wá ní dàmọ̀ tàlẹ́ni tí ń ṣe islam lódodo tani òsì lódodo. tà bákẹ́rẹ́ eléyìí jẹ́ ọ̀kan nínú àmì jíjẹ́ ànábì ọlọ́ ọ̀kan nínú àwọn àmì jíjẹ́ ànábì ọlọ́ọ̀nù nípa ànábì sallallahu alaihi àwọn èèyàn sí wọn máa jà wàhálà àwọn àtàwọn abára rẹ ní junction kan lọ máa ń pa àwọn èèyàn sẹ́sìn ọlọ́ gbogbo wọn wá ya láyà kókó nàkí wọn ya lágídí páálí tó fi ranù sẹ̀sìn ìranù lẹ̀sìn tiwọn torí àwọn sọkútọ wá pé ranù àti karambani àti gbogbo rédèrèdè ni wọn bá fi wà lùdẹ́nà ẹnì kan ò ní síwájú Yorùbá wọ̀ àwọn ọ̀kẹ́sìnkún kankan wọn máa kókúlà kankan pa àwọn ọmọ òlùdí torí ojoojúmọ́ wọ́n bí ànábì lé tiwọn. tọ́ ẹ wá ní àwọn èèyàn tí àwọn á ń pè wọn àwọn agídí wọn ń ṣe wọn ò fẹ́ gbọ́ ó kì í ká lẹ fẹ́ẹ́ ṣe kí lẹ́yìn fẹ́ẹ́ ṣe kò sí nǹkan kẹtẹ lè ṣe ṣe àbíkẹ́ ṣe sùúrù nítorí pé ànábì gan tó lọ rán àwọn èèyàn sí àwọn gan ló kọ ẹ dákun ẹrù ọ̀sẹ̀ ní báyìí ọlọ́run tó dá wa lọ́rùn ọkùnrin yìí ṣé awa lè dojú ìjà kọ kí nǹkan kan má ṣe wa yóò máa ṣèyàn bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ yóò máa bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ànábì tọ́lọ̀ ń wá aran sí wọn ni wọ́n ń bájà gbé wa ni wọ́n polontu tá ń ránṣẹ́ tá ń lọ́lọ́run certificate of being a messenger ńdà kò sígbà tá ìsara sọ́ọ̀tì ilé ọkàn ẹ lè lápòóstù bí àwọn àpòóstù ń sìn náà àbẹ́yìn náà gbọ́ ni so tó yẹ pé wọ́n kàn ṣe zina ní kùlàlà àwọn ẹnìkan náà wà á níṣẹ́ wọ́n máa gbé sórí Facebook gbé sórí kíkẹ́ náà ń dara yín láàmú ẹ dákun ṣé èèyàn tó ní gbẹ̀ǹdì èèyàn tó ní gbẹ̀ǹdì tọ́wọ́ wọ mọ́sálásí tó lòun fẹ́ ṣe sọ̀láàtì sígbẹ́ tó ní ìdìlọ yẹ kó yà ni àbí kó fúru rẹ̀ èwo ni ó yà wá lẹ́nu gba ìsìláàmù náà ká tó máa pé di rẹ̀ ok lẹ́yìn náà èèyàn jẹ́ káfìrì tí ọ̀gbọ́ náà wọ́n bá gbọ ó wá ń ṣe zina ṣe zina rẹ ló yẹ kó yà yín àbá ṣé gbogbo ẹni tó ti ara rẹ̀ náà là tá a ránṣẹ́ tá a ránṣẹ́ òpùrọ́ lásán wọn á ní ẹ ó ṣe zìnà obìnrin náà ó tún ti gbé fíìmù míì jáde níbi tí wọn ti ránù ó tún ti kó àwọn ẹbí dẹ́sẹ̀ ẹ̀ ní kìnìún ìyá ìlẹ́nu lẹ́yìn sọ́ba àdìrẹ́ kófòrè dàmù kéékèèké lélẹ́yìn ẹbí wọn bá náà sọ pé táwọn lábá dání mọ́lẹ̀ kéékèèké ó ẹni ẹni nìyẹn ẹni nìyẹn àwọn èèyàn tó lọ ànábì sí gan wọn ń jà ìrákùlù ń bi àbúsùfìàn léèrè níjọ tí àbúsùfìàn tí lọ tajà sham tí ìwé ànábì sọ̀rọ̀ láàzín náà wàá dọ́wọ́ ìrákùlù azim rome ọba àwọn rómáwá tó wá ní ẹ bá ní wo orílẹ̀-èdè wa já ríru àwọn lárúbáwá yìí tí wọ́n wá bí wọ́n wọn aláwọn fẹẹ bi léèrè àwọn béèrè kan sálẹ ní tó dàgbà dunu tó sì jábì jù láàrin níbi bíbá ẹ wọn bá alábòsó fi hàn náà ni wọn bá wájú ẹ̀yìn ó pẹ̀dúró lẹ́yìn rẹ̀ ẹ mọ kí láàka inú àbòsó fi hàn ojú tí ó sì mẹ́rin pẹ̀lú ẹni tí ń bi léèrè àwọn yòókù wà lẹ́yìn tó bá parọ́ sẹwọn káwọn tó wà lẹ́yìn ó pé ń kò sì ní ríta lọ́jọ́ ńrọ́nu wọn tí ó fi jìyà <laughs> so àbúsùfìà náà tí èèbà ti àti pé àwọn ẹni tí wọ́n ń bẹ lẹ́yìn olúwa rẹ̀ ìbá parọ́ ńjọ́ tá a wí àmọ́rọ̀ ọ̀dà àwọn eléyìí ó sì túyàn fún bó tiẹ̀ dá ha so wọ́n á ń bi léèrè sẹ́ ń bá nàbí yìí sẹ́ ń jà lógun Abu Sufyan ní nà ó wá ní kayfa al-harbu baynakum wa bayna kí ni èsì ogun láàrin yín àti ẹ̀fẹ́ bá bàjá Abu Sufyan á gbà gbà káwa náà gbà ni ìyẹn ni kí bọ́ọ̀ bá borí wa lọ́tẹ̀ yà wá láborí rẹ lọ́tẹ̀ tí wọ́n tẹ̀lé tọ́ ìrákùlù wa dáhùn ó ní yudalu alayna marra wa yudalu alayhi ukhra ìgbà kan àwa láborí ìgbà kan wọ́n borí wa wọ́n bá yá àwa náà borí wọn tọ́ qala kadhalika ar-rusul tubtala ó ní bẹ́ẹ̀ làwọn aránṣẹ́ ọlọ́run ọlọ́run máa ń dá wọn wò. ثم تكون لهم العاقبة ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn náà látúbọ̀tán wọn máa ń dáa jù látúbọ̀tán tó dáa àtàwọn ànábì ọlọ. eléyìí ló túmọ̀ sí káfíìrì náà lè sọ̀rọ̀ tó ṣe déédéé ńgbà mi náà bí ìrákùlù yẹn káfíìrì náà káfíìrì náà ló kú ètò túmọ̀ sí pé wèrè gángbà mi lè sọ̀rọ̀ làákà rò pé yé wa gábí ànìkan ká pé náà lárúbáwá ni wọ́n sọ̀rọ̀ làákà ìkànnì kan ọ̀rọ̀ làákà rẹ̀ tó sọ náà ni là ń fi kó tiẹ̀ àmọ́ tẹ́ bá wo majority tí ra rẹ̀ pípa kankan tó náà ti kú náà. ọlẹ́rù ń bọ̀ ọ́ peter bá sọ fún gbogbo nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nílùú àwọn mùsùlùmí pé padà síbi tó ti wá pé káwọn èèyàn mọ̀ lọ bọ́ wò ó pé gbogbo ní tí o bá ti ọrìjìnẹ́tì nílùú àwọn mùsùlùmí ti máa ń bẹ lára yín kọ́ padà síbi tó ti wá ṣùgbọ́n yìí náà gẹ́tì ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí òní mẹ́wù lọ́ọ́lé lálẹ́ yìí kọ́dà tó fi dórí jàlábí àtẹwọ̀ if made in China yìí náà mo rò kẹ́kẹ́ sí domain àhàn ó pé àwọ̀ produce àwọn ọ̀tẹ́sì Islam ló ń produce generally gbogbo jàlábí àkàtọ̀ rà wá mọ́kà tó rà láti wọ ọrùn rẹ̀ made in kí tóbi tó rí fìlà ń dé gbogbo ẹ̀ mẹ́sìn China yìí náà ni àwo ò sí nǹkan kan ju kákan máa kele lọ so ó rọrọ o àmọ́ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ bíi wèrè bíi ẹlẹ bíi aláǹgànà náà adúpẹ́ kọlọ tọ bẹ́ẹ̀ náà ni hẹrákùlù mi káfíìn gbáńgá ọwọ arọrọ sọmbẹ pé bẹ́ẹ̀ làwọn ànábì so wọ́n borí wọ́n gbà kan àwọn náà borí gbà kan ṣùgbọ́n àwọn làtúbọ̀tán rere ń bẹ fún. bákan náà nínú àǹfààní ń bẹ ni pé atáró ogun yìí dá ní òdodo mà àtàwọn mùnáfìkì. nítorí pé ńgbà tó lọ́wọ́ bá fáwọn mùsùlùmí lórí ọ̀tá àwọn tí ìròyìn yìí tó tọ́ a sì ikú ọlọ́run ọba ọmọ gbé àdánwò bá àwọn ẹrú látàrí àdánwò láti máa ma dòdò ma náà kóra àwọn jáde nígbà táwọn jagun pé a wọ́n ti ṣe lẹ́yìn wa àwọn náà jáde ní àwọn náà ṣe kan àwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fíṣì a padà ogun bí àwọn tó ogun tọ́ ṣùgbọ́n ńgbà tó di pé wọ́n ń lọ lọ́nà kí lọ́sẹ̀ mùnàfíkì ọjọ́ ọ̀hàn gidigbe ni wọ́n ní kí láfẹ́ lọ́mọ para sí wọ́n wọ́n amadu tí bá ti dámọ̀ràn pé ní ìlú ni ojú adó wọ́n wá gbàmọ̀ràn àwọn ẹlòmíì kan ní ká jáde àwọn olùjáde á kàn lọ para lásán lóòótọ́ ni tí mùnàfíkì bá kú lójú ogun Islam ó para rẹ̀ lásán ni ìyá rẹ̀ ó fi tètè yá rẹ̀ torí pé wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo ìgbà tí èèyàn bá ti máa ṣe ẹni tí ń ṣe tọkàntọkàn kò ní fẹ́ kú nítorí ẹ̀ sọ pé ìsìláàmù tí wọn kì í ṣe tọkàntọkàn wọn àní fẹ́ kú nítorí ẹ̀ torí tí wọn bá ṣèṣì kú nítorí ẹ̀ wọn ó sì yàjẹ́ lọ́dọ̀ àgbẹ̀ bí ẹni tó gba tí ọlọ́pàá nù àti sẹ́ sọ́jà tí ó gba tọkàntọkàn tó bá ti di pé nítorí mẹ́mìí rẹ̀ lọ́ba dé ṣé yóò dùn kò ní dúró dìfẹ́ǹdì pé àwọn èèyàn ní kí dìfẹ́ǹdì ẹ̀mí wọn mẹ́mi bá lè kú torí ẹ̀ kí n kú pékin kíákíá lẹ́rìí sí yunifọ́ọ̀mù rẹ di jàlábíà yàtọ̀ sẹ́ni tó bá ní sincerity irú wọn akéré ẹ̀rí pé wọ́n mọ̀ wò pé yọ sá kò ní sá ọlọ́wọ́n bá lè padà wá pọ̀ nìkan níṣẹ́gun lórí àyùmáyé àwọn ọ̀daràn sincerity táwọn ò ní lórílẹ̀‐èdè wa rún ní everybody to devote ara wọn fún fún mi fún mi fún mi fún mi ọlọ́pàá ti ń gbowó oṣù sọ́jà tó náà ń gbowó oṣù àwọn náà máa ṣe fún mi fún mi fún mi tí nǹkan kan bá ṣẹlẹ̀ ẹ̀rí kíkà ló kó wọn ó túlẹ̀ torí kò sí sincerity àwọn àlókèrè wọn ò fi nǹkan kan dáa jù wá lọ sincerity ni wọn ni wọn sì láyọ̀ ọkàn owó oṣù tí wọn náà mọ̀ fún ojú tó wọn. torí ẹ̀ ló jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwa ń lo sọ́jà fún níbí ìgbà ọlọ́pàá ti tó yanjú nílùú gbogbo kìíní kan boko haram kìíní kan ọlọ́pàá ti tó yanjú ẹ̀ because láti grass road wọ́n ti yanjú so ńgbà tí ọba ti ṣe sincerity bọ́ọ̀rù orílẹ̀-èdè ṣe máa dáná lẹ́ rí àwọn kan anti corruption làwọn ojoojúmọ́ bó jẹ́ drama náà làtà ń gbọ́ pé wọ́n mówó wọ́n mówó wọ́n mú yàn wọ́n ṣe kíni àbí bẹ́ẹ̀ kọ́ ni àbẹ́yìn ọ̀gbọ́ ni tọ̀ síbẹ̀síbẹ̀ bá bá ti gun títì nǹkan kí láàrin àwọn tí wọ́n mọ̀ ni ó ní mo wà ní. bá a orílẹ̀-èdè méjì la wà ní kọ́ ẹ̀ kó orílẹ̀-èdè orí tẹlifíṣàn wà orílẹ̀-èdè reality sì wà wàláhì tọ́lá ẹnìkan sọ pé anti corruption lò àwọn kan sọ pé òtó bẹ́ẹ̀ táwọn eléyìí ní wọn kàn gbọ́ tó kuta kọlù kuta tó ti pọ́ wọn ti gbọ́ that is a bullet alùpùpù ọba àtúlẹ̀ torí kò sí sincere nítorí pé wọn mọ òkú tá a bá ní ká jà ká tiẹ̀ là owó yọ ọ lọ ẹjẹ akọ gbowó lọlé náà tá a bá wá gbowó lọlé ká wá padà wá bọ́ yára rí wọn àbẹ́yẹn ò rí ní lẹ́bàá àbàdàn bẹ́ẹ̀ ń dé wọn àwọn fúlàní mẹ́ta nípa fúlàní mẹ́ta <laughs> wọ́n sì gbé masakabula lọ ní masakabula lọ kótó ọba gbójú kan sọ pé gbèsè ni wa wàláyé lọ́nà tó pé ẹ̀ ní rìn jìnnà lọ́nà jẹ̀bú mẹ́ẹ̀ ẹ̀ ní rìn jìnnà tẹ́tì máa rí checking point checking point check gbogbo wọn sì pòórà bígbà tí bíìlì lọ́sàn lọ́sàn àwọn ẹrú ọlọ́run ti ń lọ tí ń bọ̀ ọ̀nà wa dá dédé àárín ibi táwọn ọ̀daràn yìí wà ẹni tó sojú rẹ̀ ó ní fúlàní mẹ́ta ni wọ́n ń jáde bọ̀ ní ogbó báyìí ló ń bọ̀ kódà rìbáàsì ló fi túlẹ̀ ọlọ́run ló ní kí mọ́tò ọmọ màá pọ̀ lẹ́yìn rẹ̀ ó ní ìbásakabù làwọn gbé lọ àbá gbogbo ọlọ́pàá ta gbogbo ọlọ́pàá kò sẹ́nì kankan má mo rò pé wọ́n ti sọ fún wa pé òun ní lọ bí sẹ́ńjọ̀ àmọ́ láàárọ̀ táwa kọjá wọn wà ń bẹ̀ so ní ìsìn tó ti wá dọ̀sán kálukú ti lọ ẹnìkan bá ní àyà ẹni tí ń gbé wa lọ ní mọ́tò ó ní àyà wọn ni ká wọlé àwọn náà ti kọ́kọ́ sọ̀kalẹ̀ ní ti gbogbo yẹn ó ní ẹ wọlé aláìlá bá wọlé bàtẹ̀nà ọmọkùnrin ó là lè dúró síta káàkiri fún ìfẹ́ kú wọn yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run sọ wọn ìfẹ́ kú àmọ́ kò túmọ̀ sí báwa náà fẹ́ kú tó lọ́ba tẹ̀ná mọ́mọ́tò wàhálà gbogbo yẹn bá dá tẹ̀lé wa. àti àwọn fúlàní tá à ń wúyi báyìí wọ́n ti mú àwọn kan wọ́n ti wá mú wọn wọnú gbó. ẹ̀wọ̀n pé máa ṣe máa ṣe nu wọ́n lọ gba gbogbo ọwọ́ wọn wọ́n tún á padà wá títì. nígbà tí ó di pé gbogbo èèyàn gba títì kan tó ń lọ tó ń bọ̀ tó ń lọ́lọ́pàá wá dé wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ ní kẹ́ni ìrọ̀lá sí. àbẹ́rẹ́ nǹkan mọ́ so tí o bá ti ṣe sincerity torí àwọn ọlọ́pàá nàìjíríà yìí náà wọ́n dáa gan wọ́n mọ́tẹ́ wọn gidigidi wàláì bẹ́ẹ̀ làwọn sọ́jà tẹ̀lé wọ́n mọ́tọ́ yẹ káwọn oṣù bọ́ kò sí sincerity tòtí ọgbẹ́ sí sincerity kò sẹ́ni tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè kan kí ní kálukú tí tí ó rí mú lọlé ní rò ìdí nù tó fi jẹ́ pọ́ dàbí ìgbà tí gbogbo nǹkan wa ń bàjẹ́ so àwọn sọ̀hábà tẹ̀lé wọn wá sincere wọ́n wá sincere wọ́n wá sincere fọlọ́ wọn wá sínsìn àpẹlú ẹ̀sìn tí wọn láwọn ń sìn kò sí ìwà mùnáfìkì náà rọ because tí àgàbàǹgẹ̀bẹ̀ bá ti wọ náà kẹyàn ìyẹn wá sínsìn à tó bá kọ́ de èèyàn kan náà lọ wà tó o bá ti wà sínsìn à àfi kọ́ náà tètè lé ọkọ mbẹ nítorí pé o ò ní lè nà tán àìlè nà tán lágbọ̀n ọ̀dọ̀ rẹ kò ní sí lọ síwájú torí rẹ jẹ́ ká máa wà sínsìn à pẹ̀lú gbogbo ntàǹbà ń sè tábàlá ọba tọlọmọ ọba tá nàbì sallallahu alaihi wasallam ìntàn bùkátà ní sincerity sincerity tó bá ti wà pẹ̀lú ìyẹn máa ní gbìgà èèyàn ní gbígbà lẹ́nu tí ń ṣe torí pé wọ́n ti mọ̀ pé òṣè nítorí èèyàn òun ń ṣe nítorí pé ọ̀fẹ́ bá dáadáa pàdé lọ́dọ̀ Ọlọ́run sòńjọ́ táwọn èèyàn bá sì wà bẹ́ẹ̀ nǹkan tó bá ń ṣe máa rọrùn sòńjọ́ tí o bá ti ṣe sincerity wàhálà ni tí o bá ti ṣe sincerity wàhálà ni torí wọn náà kàn máa wọ pé tọ̀ wọ́n kà ń kíláàsì yẹn ṣe téèyàn ọ̀fẹ́ ṣe ẹ̀ ṣé wọ́n á yẹ ká ṣe bẹ́ẹ̀ kí la fẹ́ para wa sí ẹ̀wọ̀n ká múnáfíkì nù. ok sàábí ìgbàdàn nàbì sallallahu alaihi wasallam sọ fún wọn lógun Badr tó ní ẹjà sọ́tún ẹjà sósì gbogbo ẹni tó bá kú sójú ogun yìí yóò wọ àlùjáná arduha as-samawati wal ard ìbú rẹ̀ fífẹ̀ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì sàábí ní ìgbọ́ anábì tuntun sọ ó ní ajẹ́pẹ́ tí mo bá jẹ dẹ́bínú yìí tá kí n tó kú ajẹ́pẹ́ mi mi gùn wọ́n bá bẹ̀rẹ̀ sí já sọ́tún yín já sósì títí tí wọ́n fi rí pa ṣebí sincerity ni tó táwọn ọba ti ní yọ dájú pé gbígbà téèyàn kan tan ara rẹ̀ jẹ ni mùnáfìkì kìí ṣe wà tọ́ da o kìí ṣe wà tọ́ da tọ́kàn bá ti lè wà láwùjọ wọ́n máa kó báwọn èèyàn mí tẹ́yìn bá ṣe mùnáfìkì tí mùnáfìkì bá wà níbi tẹ́ǹtì ń ṣiṣẹ́ tí mùnáfìkì bá wà níbi tẹ́ǹtì ń rí ṣe kò sí tàbí ṣùgbọ́n pé yọ padà bá ti gbogbo yín náà ìdí inú tó fi jẹ́ kíta bá ti fura sí mùnàfíkì ẹ̀ tètè wọ́nà láti yẹra fún ẹ̀ tètè wọ́nà láti yẹra fún torí pé ẹni títí ẹ ti bàjẹ́ ẹni tí gbogbo ará yòókù náà kọ́ kọ́ bàjẹ́ tọ́lọ̀ bá ti fi mùnàfíkì hàn yìí gbọ́dọ̀ máa ma mùnàfíkì ẹni tí ń ṣe yẹn ò dénú bẹ́ẹ̀ rójú mi ẹ̀ dénú mi so mùnàfíkì so náà ẹni tó yọọ ma ṣèṣe pé kí nǹkan táwọn ṣe kọ́ bàjẹ́ bí ọba bàjẹ́ ọbàjẹ́ ọ̀kan ti mọ wọn ẹ jìnnà sí wọn humul aduwwu fahdharu qatalahumullahu anna yufakun àbẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́dàá ó sọ alọ́kàn nínú ẹni tí ìtàn àgbésí ayé alaihi tá a máa rí ó sọ nínú ẹni tí ó gbogbo àìdáa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك قبل سيدتي وهو بن بشرى قمتي وبيتي كلمة